ìjọ ìjọ ìjọ ìjọ means church ìjọ means church ó yẹ kí ìjọ Ọlọ́run wà ní mímọ́ ó yẹ kí ìjọ Ọlọ́run wà ní mímọ́